Everybody, come and take a look. It's school life like a whole world. Different character is here, different people are here. High school, Palaba, what you choose, you will at the end of the day. anybody. Come and take a look. The school life like a whole world. Má bínú ẹ̀kọ́ sá, ọmọdé ló ń ṣe mí. Ṣé mo lè pe grandma mi ẹjẹ́ ìpe grandma mi? Grandma mi máa píkì kọ́ mi sá. Wọ́n gbọ́dọ̀ kíkọ́ mi lẹ́ẹ̀kan máa píkì e, sá. Tí bá pe grandma mi, tí bá explain ibi tí mo wà fún wọn, grandma mi máa pe dáàdì mi. Dáàdì mi náà máa píkì kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ sá. Bọ̀wálé. Bẹ́ẹ̀ ni mà. Níbo ló wà táwọn òbí ẹ ti ń wọ ẹ káàkiri? Eh, torí tiẹ̀ náà ni mo ṣe ń gbàdúrà mi ò lè jẹ mi ò lè mú mi ò lè sùn mi ò lè wo bò ọlẹ́ ibo ló wà ibo ló wà gangan. mo à lọ́dọ̀ ọ̀hún ajínigbé ni gama. Eh! ajínigbé kí ni ajínigbé. ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ọ̀rẹ́ àbẹ̀bí ah, ẹ kúrọ̀lẹ́ eh, ẹ ṣe ẹ ṣe gan ṣọ́dọ̀ mi lẹ́ ń bọ̀ ni ọ̀dọ̀ yín ẹ ti bá mi rá bẹ́ẹ̀bì. Ah, èmi náà wá mébẹ́ mi ò rí mo rò pé bóyá ọ̀dọ̀ yín ló máa wà ní. ẹ rí mébẹ́. mi ò rí o. láti gbà wo nìyẹn. Ah, láti gbà tí wọ́n ti ṣe transport ni màá ti rí. Ah, mo dáràn. ṣé o borí lélẹ̀? ti kó mọ́ bí àtàwọn ìtòkùn wọn ti lọ pa wọ́n bẹ̀yẹn. ọmọ bíi smart ọmọ ọgbọ́n ó pọ̀ everywhere tó bá wà kí ni ó ga tó ọ̀run kò ní bàjẹ́ fún ẹ ọmọ ìyá mi kò yá mẹ́rù wa. ọmọ ìyá mi kò sí táìmù bá evening agbọ́dọ̀ move ká lọ yún tàtàtàtà. èmi náà mọ̀ pé ó dìrọ̀ lẹ́kẹ̀ tó borí wọlé ọwọ́ ìtẹ̀sí wa ní kì í tún show face lọ́sàn-án yẹn ẹ̀yin náà mọ̀ pé irun tútù yóò ṣòro ń gbé kiri lọ́sàn-án wọ́n ẹ kúrò ń bẹ̀ anywhere tí o bá sọnà èmi smart wá sọnà bẹ́ẹ̀. o jẹ́rìí ẹ̀ rẹwà ń bẹ̀. ọlẹ́nu kò ní báyìí. smart idán. ace kò tó jù my bag o. kò sí. i don't wan hear story o. má fọ smart. oya housekeep money. ah smart yẹ kó o ti mọ̀ pé ẹrù máa ti wà nílẹ̀ ṣé o ti rà láti wọn ti rà láti gbàgbẹ́. ok na no, problem. smart idán. You know màá rí alálẹ́. ẹ̀yin òbí ẹ máa bá àwọn ọmọ yín wí kan ye kẹgbẹ́kẹgbẹ́ ẹgbẹ́kẹgbẹ́ ó máa ń ba ìwà rere jẹ́ ni látara àwọn ọmọ burúkú tí wọ́n wà ní skul yẹn ni wọ́n gbà wọlé sí wọn lára tí wọ́n fi ṣiṣẹ́ bí tí wọ́n ṣe yẹn. ẹgbẹ́ nǹkan tí mo rí ẹ̀ rí o iṣẹ́ ah. ẹ̀gbọ́n panisi tó ń lọ lọ́wọ́ ni ẹ̀wò kan tó ṣẹlẹ̀ ń bì ẹ wo àwọn student tó sọ pé wá yẹn àwọn lélẹ́yìí ní inú yìí àwọn student yẹn tọ́nà jí gbé àrẹ́rì nǹkan yìí. ẹ ọmọ girama rèé. kí ló sọ. Ah. ọmọ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ah, mò ń bọ̀ àbẹ́ lọ sọ fún girama o. grandma, grandma, grandma, grandma, grandma, grandma, grandma, grandma, grandma, grandma. Ẹ máa jó kẹ́ máa yọ̀, ẹ máa jó gidi ní kẹ́ máa yọ̀ o. Ẹ gbàlù kẹ́ máa jó, kẹ́ máa jó gidi ni o. Kí n máa jó, kí n máa yọ̀ dúró ná nígbà tó ń bọ̀ ó kó àwọn onílù dání tí màá fi jó láì ṣe pé mo wà nínú ìjọ tí mò ń yin ọlọ́run. grandma kí ló fàájọ kí ló fàlù. ọwọ́ àwọn tampan police ó ti ta àwọn ajínigbé tó ń jẹ́ àwọn ọmọ gbé. ayọ̀ ọpẹ́ yọ. ní sùúrù ọmọ ọmọ mi. ẹ nà. tí mò ń wá. bẹ́ẹ̀ ni. ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀. ọlọ́run ọwọ́ àwọn tampan police tẹ̀ wọ́n ó ti tẹ̀ wọ́n o ó ti tẹ̀ wọ́n o. kábíyèsí ọlọ́run ah! lóòótọ́ ló ń gbàdúrà ah! ọlọ́run ṣe ìyẹ́ ọlọ́run wa gbẹgbẹjì ọlọ́run wa ọba tó gbàgẹjì pápá. Grandma. Àdúrà ń gbà. Àdúrà ń gbà. Àgọ́ wà? ní police station ọ̀dọ̀ wa ń bì wá yìí bẹ́ẹ̀ ni wọ́n ti kó wọn lọ sí police station. ẹ ní bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ mà tó wà lẹ́gbẹ̀ẹ́ àmì àmì ọlọ́run yín ni kẹ́ máa sìn àmì àmì àmì àmì àmì àmì àmì mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀. ìyá Ṣadé ìyá Ṣadé ìyá Ṣadé. Um, ṣó lè sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi ní ibi tí wọ́n kó yín sí kí ni nǹkan tó ń ṣe fún yín bẹ́ẹ̀ kí làwọn nǹkan tẹ́ go through àwọn challenges wo ni. ẹ wo mi tí ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ i face a lot of stress mi mọ bí mo fẹ́ explain. irú àwọn stress bò like kí ni àwọn kan kan ah. ṣe fún yọ̀ọ́. ẹwọ ẹjẹ yín ti ń pọ̀ jù. Ah, ah. ó ti ó ti rẹ̀ mí báyìí. sista ẹjọ ṣe lè sọ àwọn kankan tó ń ṣe fún yín. ẹ wo ojú wa rí ojú wa rí o. ẹ wá àwọn kan lójú yín rí eh, nǹkan tó ṣe ni pé a lọ club a lọ sí pati kan wọ́n dẹ̀ wá kó wa ń bẹ̀ àǹtí wọn kó wá ń patí. mo fẹ́ mọ̀ bóyá wọ́n àràzù yín ni bóyá wọn ò ṣe nǹkan tí ó yẹ kán ṣe fún yín. ọjọ́ agbẹ́ni síkú. ẹ ẹ Bobby Bobby right. ẹ jù kí ni nǹkan tó kẹ́yìn sọ. Um, nǹkan tèmi lè sọ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí ni pé èmi tẹ́ ọkọ fẹ́ rí bàbá tèmi náà yẹ kiri bàbá mi. ọ̀nà ìgbèlè ṣé ojú ìfọ̀ ọ̀nà. ó wá pẹ́ ìwà bẹ́ẹ̀ ni ẹ wá máa sọ. ẹ máa wọ ibà ti fún ìgbà tí oyin asset. Ah, ẹ dẹ̀ ń ṣe bí pé tí yín ò wọ̀. olóyin kọ́tà ìjọba mi wà lórí ọ̀la. olóyin kọ́tà. ẹ ẹ kámẹ́rà. mi máa ra ẹ̀ ah màmá ẹ̀ wọ́n fọ́ mi lẹ́nu wọ́n ṣe mí léṣe èèyàn kọ́kọ́ fẹ́ fún mi kó mo dọ́jà ọpẹ́lọpẹ́ sí ìtẹ̀tọ́ mi ah ìyá jẹ mí eh, eh. màmá ìyá jẹ ah, mí ìyá jẹ mí. ó ti lọ jagun o ti bò ayé tí o ti di hero oya kò sókè jọ́bí jọ́bí jọ́bí jọ́bí. ẹ̀sùn àjàmbá yìí ló ń pè ní. ẹ madam ẹjọ ẹ báwo lẹ̀yin ṣe jẹ́ sí i ó tún bẹ̀rẹ̀ orí wa ní resemblance ẹ wò wá ọmọ mi lọ́wọ́ mi. Eh, eh, madam.

àwa máa mọ ibẹ̀ láti máa mọ àwọn ọmọ ọmọ tá a fẹ́ kidnap most of our táwa níbẹ̀ tíjà ni wá. so gbogbo iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe yìí èrè wo lẹ ti wá rí nínú ẹ̀. gbogbo alákàwé alákàwé dójú àmì mama in this country without connection you can't get a job nǹkan ta lọ kọ́ nu school òun kọ́ ní ṣe ta rí iṣẹ́ tíṣà ni ọ̀pọ̀lọpọ̀ wa rí ẹlòmíín nu wa tó kàwé kan tó mọ̀wé kan gbà tó wà nu school mẹkáníìkì ló ló ṣe mẹkáníìkì ní sábúrú ṣe. ẹ ṣe iṣẹ́ tíṣà kò kí n ṣe iṣẹ́ ni ṣé wọn ò sanwó iṣẹ́ fún yín bí tẹ́ ti ń ṣiṣẹ́ ni. What are you saying? ẹ máa mọ tó ń sọ ẹ máa gbọ́ tó ń sọ ẹ gbọ́ nǹkan tó ń sọ thirty thousand fifty thousand naira per month in economy in economy. ìlú wa yìí kí ló fẹ́ ká jọ bó ṣe wà tó jóbìnrin kí ni thirty thousand fẹ́ ṣe nínú ayé ẹ ẹ lò lọ́ta wíìgì orí ẹ àwọn bá lè lè àmọ́ àmọ́ ṣe tíṣẹ́ mọ́ fifty thousand naira per month àdé ń sọ à ń sọ ìjọba òde ready n ò ready láti pìtì wá kọ́ tí ẹ̀ increase salary wa. tànà yẹ tẹ́lẹ̀ mi dàṣẹ́ wọn sanwó ni ìwọ owó òṣìwò nìyẹn that is why ti gbogbo wa tá a fi bímọ pọ̀ tá a fi gánkọ̀. mo mọ nǹkan tí mò ń sọ mo mọ nǹkan tí mò ń sọ ah! ẹ wo gbó wa náà akíṣọmọ kékeré a ní fámìlì tó yẹ pé àwa lórí láìlè lórí ẹ jọ pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe ń sìn báwo la ṣe fẹ́ fìdí òun wa ìgbà ọlọ́mọ èèyàn ò ní di ọmọ ìgbà ò ní ìyàwó wa ò ní di ní ọgbà ò ní girlfriend wa ò ní di girlfriend ò ní girlfriend ṣé iṣẹ́ táwọn máa ṣe náà lè rí táwọn fi tẹ́gbẹ́ báwo ló fẹ́ possible graduate dẹ̀ ló pọ̀ jù láàrin wa nílùú tá wà á ní láti ronú we are friends láti kékeré àdẹ̀dàgbà rẹ̀ tìjọ́ rẹ̀ náà gbogbo àwọn àtàdé graduate àgbé pálí káàkiri iṣẹ́ kí la rí nítorí iṣẹ́ ni wà lórí tíjà èlò lọ sọ fún tíjà nílùú tá a wà yìí ẹjọ èlò lọ sọ fún tíjà nílùú tá a wà yìí èyí tó níṣẹ́ ọwọ́ nù wa ṣẹṣẹ ọwọ́ yẹn ṣé wọ́n appreciate ẹ̀ nínú ìlú tá a wà yìí lórílẹ̀‐èdè tá a wà yìí ṣé wọ́n appreciate iṣẹ́ ọwọ́ yẹn ẹni tó ṣe mechanic ṣe mechanic gbọ́dọ̀ wà láàbroad bíi Canada àbí US àbí anywhere kó má mọ̀ kó má mọ̀ iye tó ń make ṣé a ní láti ronú a ní láti ronú now because time yìí gangan la lè hustle fún life ara wa time la lè rethink carry strategize kí graduate máa wa ọ̀kadà kí graduate máa wa ọ̀kadà ẹ wo bóun ṣe dúdú ẹ wo ìjóná. you are right bro. Eh, eh, I know what I'm saying I'm right ọ̀rọ̀ tó sọ òun la máa tẹ̀lé nǹkan tó kàn ń ṣe mí sìn nǹkan tí mo kàn ń hùwù sí tó ń ṣe mí sìn kọjá wípé àṣà ni dédédédé kò bọ̀n ká kó wọn nù school ká sọ pé fẹ́ máa kidnap àwọn student ṣó máa easy kò lè easy náà kí là lè ṣe bẹ́ẹ̀ ká tẹ̀ tó ká ronú dáadáa do fine àti rí opportunity through àwọn security tó wà láàrin wa àti get ammunition tá máa fi ṣe e, e, e, iṣẹ́ tá fẹ́ máa ṣe but báwo ló ṣe máa easy fún wa láti máa ṣe láti máa kó àwọn ọmọ láti lọ máa kidnap wọn báwo ṣe fẹ́ easy báwo fẹ́ rọrùn dáadáa òun ni kò tí ì yé mi tó that's why tí fi pe wá síbi kind of brainstorm. ẹ wo i no fit lie any one of una na una my brothers ẹ̀yin náà mo gbọ́kànlé ó ti sú mi tí mo bá láàárọ̀ abẹ́rẹ́ tírélà ọ̀sán abẹ́dánfó ni máa ń wà ó ti sú mi and i'm a graduate i no go lie o tí gbogbo ò bá lè ṣe teacher ní school èmi lè jẹ́ student i can be a student in the school so màá le get more information mo mọ pé school yẹn máa ní bad student wọ́n máa ná wọn tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe courses wọ́n máa ní gbogbo wọn wọ́n máa ṣe hangout wọ́n máa máa ṣe party if i'm closer to them ti bá wà pẹ̀lú wọn màá máa gbọ́ gbogbo information tọ́wọ́n teacher ò lè gbọ́ màá jẹ́ tender ẹ̀ bíbà àti teacher náà tó bá ń mọ ọmọ student lọ kọ̀rọ̀ nírọ̀lẹ́ lálẹ́ tó bá jọ ń lọ party gbogbo wọn we can attack when, when, when, they are, when, they are, when they are in a party or hangout because a lè kó èmi ò nẹ́mi ká lọ já gate school ká máa kó student i cannot do that one a jẹ ti promise pé ẹ̀mí wọn ò ní bọ́ láti ara wa tá a bá ti fìbọn scare wọn a fi control wọn a máa we can that's what we can do i think that is the best thing we can do. i think that's absolutely right you are right my bro and ṣe lè mọ̀ pé náà a ti promise àwọn tó fẹ́ kó ammunition fún wa pé à ní pààyàn lóòótọ́ ṣe mọ̀ so it's right it's, it's a very good idea. Oh, so what's the next thing kí ni ṣíṣe báyìí. Yes, bro. We are all right, bro. Bro, I just imagine your educational status. Please, um, you are very well educated. Can she ṣe mechanic ló yẹ kó ṣe máa ṣe So, who really surprised me gan. Oh, paro, because nílùú tá why? Oh, she politics. Oh, take poor Robbie. Yeah. Oh, she fraud, Yeah. Oh, to watch she kidnapping. You failed as a man. But you're finished. O lè make And another thing to wà ń to tó to what wá we pay? risk la fẹ́ take yìí do you understand ohun tó bá dẹ̀ tẹ̀yìn ẹ̀ yọ a máa fara mọ́ because ipe àkànrìn nínú ayé lásán kill and take àmọ́ ẹni tó ń rìn lọ́dún títí táṣìta àbọ̀n dẹ̀ ń bà tó dẹ̀ ń gbàbẹ̀ kú lọ so risk ni. so nǹkan tẹ̀mí rí òun sì ni pé carat fast ìgbà tó yẹn pé àti mọ bá ṣe máa get equipment tá a máa fi scare wọn ibi tá a máa kó wọn sí àti pé bá tún ṣe máa wọlé sí wọn lára so we believe pé iṣẹ́ ti ṣe. then we need to remember that we are not born criminals yes. we are just doing this because of ẹ̀mọ̀ra wa. deal okay. deal. okay thank, you guys okay um, ẹ̀yin méjèèjì ẹni side ọ̀dọ́ yín ẹ sọ fún àwọn tí wọ́n wá because we need to meet yes. on this friday ní uh, locations láti fẹ́ máa kidnap yẹn káwa náà gbogbo wa ká tó jọ ṣe another meeting papọ̀ so then àwọn tó wá láti side ọ̀dọ́ ti yẹn náà sọ fún wọn náà kí gbogbo àjọ mẹ́ta papọ̀ ká lè sọ kankan ká lè ní inú kankan so that eh, eh, kò ní sí kò ní sí wàhálà tó mm. ti yé. èmi náà máa wọ́ọ̀bù máa ṣiṣẹ́ ssc máa ṣe wọ́ọ̀kì máa wọ́ọ̀kì. ẹ eh, ìyẹn máa easy àwa tade teachers máa ṣiṣẹ́ lórí yẹn so kò ń ṣòwò nìkan so any other people tó bá tó yẹ ṣe tó bá tó jẹ́ student ẹ jẹ́ ká mọ̀ so a play game acting lásán one. She understand so we do we work on that àpọ̀ àwọn student yẹn o we did not maltreat them and fọwọ́ kàn wọ́n until when the Tampa police came some of our members faced them and they were shot instantly we did not maltreat them o oh. we did not o. So are you telling me that all these excuses are genuine enough for you to put yourselves into this act? We have no choice we don dey there we don dey do am we don do am we no regret but we no go advise anybody wey dey house make dem do am o because na devil push us but we gats survive na street we dey how we wan survive me i go school i finish school i come dey come back come dey go school again i be mechanic how i wan survive abeg. ẹ wo you accept our fate àgbà kan ẹ̀bọ̀ But gbogbo ojú tó ń wò wá àdìpáìsì láti ṣe kan tá a ṣe yìí o àṣelé fún tẹ́lọ́rùn tiwa ni we all accept our fate gbogbo consequence máa ń kò fẹ́ wà lẹ́yìn ẹ̀ àṣetán àti gbà á ó bá jẹ́ kú ló já sí ká máa lọ àwọn àtàjọ bẹ̀rẹ̀ kan lélẹ̀ àwọn kan ti kú táwọn náà wá kú ká máa lọ ẹ má ṣe kọ́ta ṣe o torí iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ẹ lè iṣẹ́ èṣù ni. iṣẹ́ èṣù iṣẹ́ èṣù Eh, eléyìí náà lè máa fi ṣàṣemọ̀. pẹ̀lẹ́ o gbẹnigẹ pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ wọn bí wọn bí wọn bí wọn bí má ìwọlé jọ sọ fún mi ṣé malaria dẹ̀ ló ń ṣe láti bí ìjẹta tó ti ń bì. mọ mi bẹ́ẹ̀ ni malaria ni. malaria ló ń ṣe. bẹ́ẹ̀ ni ó dẹ̀ dẹ́ ẹ lójú pé malaria ló ń ṣe ẹ́. fún mi bẹ́ẹ̀ ni malaria ni. àbí kí n gbé ẹ lọ sọ́sìbítù kó lè lọ tí ìta rẹ òjò dákun o. wọ́n bí wọ́n bí wọ́n bí jẹ́ wọ́wẹ́. rẹ́ nìkẹ́. rẹ́ nìkẹ́. o ti lóyún. ọlọ́run oyún bíi ti bá o. ṣé èmi mo bí ẹ àbí wọ́n ló bí mi wàá ṣàlàyé fún mi. Hmm oyún ni mò ń wò nínú ẹ yìí Rẹ́nikẹ́ Rẹ́nikẹ́ o ti lóyún kò sí wàhálà kò burú ṣèbíwọ náà mọ bí mo ṣe tó o mọ pàgbàdo mò ń yan lẹ́gbẹ̀ẹ́ títì a jọ máa lọ yan àgbàdo ní báyìí ah. iléèwé kò sí mọ́. Ah, mo ní ẹjẹ mo ní kọ́ ẹyin bá jẹ ah. báwo máa ṣe máa bá ẹjọ kò sí ẹgbẹ́ títí máa yan àgbàdo ẹjọ mú mi ẹjọ. yáyé mi máa rí báyìí. mo ní ẹjọ ẹ má jẹ́ kí school mi stop báwo máa ṣe jókòó. dídé dídé wájú mi kò wọnú ilé lọ tó nínú ẹ ń bí mi dìde Gbẹ́nikẹ́ dìde. ìjọba fi mí ṣe yẹ̀yẹ́ mọ́ mi jù. Gbẹ́nikẹ́ dìde màá bẹ̀rẹ̀ ṣẹṣẹ. iléèwé náà rán yín lọ tẹ bá ti kúrò níléèwé ilé ni ẹ máa lọ nítorí tẹ bá ìdèlé àwọn òbí yín máa rò bí i iléèwé lẹ ṣì wà tẹ bá dẹ̀ kúrò ní school náà àwọn tíṣà ma believe pé ilé le ń lọ náà nímọ̀ pé ẹ̀ tí ì délé ẹ̀yin obìnrin náà tẹ bá ti ṣetán níléèwé ilé ni ẹ máa lọ ẹ má na ẹ tún wọ̀ ọ̀rẹ́ kan lọ lé nítorí ẹ mọrú èèyàn tó jẹ́ ọjọ́ ọ̀la rere ni wọ́n fẹ́ fún yín wọn ò lè ní kó má dà fún yín if at all anything bá ń bother yín always feel free to open up to them your parents are your parents regardless the quicker you say it out the quicker you get the solution. ṣe. Ah. ṣọ́kàn ẹ ti balẹ̀. bọ̀ wá lé ṣé ìwọ náà ti wá rí báyìí ṣojú ẹ ti já a. nígbà tán ni kò ṣe jẹ́jẹ́ kò ṣe jẹ́jẹ́ kò má kẹ́gbẹ́kẹ́gbẹ́ ebi wọn tiẹ̀ ní ẹgbẹ́ búburú ló ń bà wá rere jẹ́ òbó ṣe ń jẹun ìwọ ọmọ onílé ọlọ́nà tọ. dama lákòókò náà ẹ ṣe gan ni màá ẹ ṣe tẹgbà mi tọwọ́ tẹsẹ̀ lọ ẹ ṣe gan ni hmm. ẹlẹ́ẹ̀kejì ìgbà ẹ̀mọ́ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ọmọdé ló ń ṣe mí gan yẹn. pẹ̀lú bó ṣe ga tó pẹ̀lú bó ṣe tó yìí kó sọ pé ọmọdé ló ṣì ń ṣe é tán èmi gbọ́ o ṣé o ti gbọ́ nǹkan tí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ sọ wọn náwọn ò fẹ́ rí ẹ ipá àwọn kọ́ ẹ lọ́mọ nígbà tí ìyá wíwíwí tó gbọ́ tí bàbá sọ̀sọ̀sọ̀sọ̀ tó gbà. So, ṣé ńgbà táwọn méjèèjì wàá kọ̀ ẹ́ yìí ṣèmi náà tún lè kọ̀ ẹ́ o mo fi ní kó máa bọ̀ lọ́dọ̀ mi bí ò ṣe ní wàá dá mi lẹ́bi táwọn òbí ẹ ò ní sọ wípé girama ṣó tán ṣe báwọn ti sọ fún mi ó kù sọ́wọ́ ẹ̀. mo ní èmi ò ní jẹ́ kẹ́ káàbàámọ̀ ẹ̀fọ́ ẹgbà mi sílé ìwà ọmọ dáadáa ni màá máa wò ìgbẹ́ bá ní kí n rìn sí ni màá rìn sí bẹ́ẹ̀ ni màá. o ti ṣetán láti jẹ́ ọmọ rere bíi ti Samuel inú bíbélì. Mm, mo ti ṣetán láti jẹ́ ọmọ rere màá mo promise yín láti èmi lọ mo ti ṣetán mo ti ṣetán láti jẹ́ ọmọ rere. iwájú tèmi kọ́ ló ń jẹ́jẹ́ ò ń jẹ́jẹ́ níwájú Ọlọ́run àti Jésù Kristi ò ń jẹ́jẹ́ níwájú ọ̀gá ògo ọba tó lè pani tó lè jìnnì Hmm. ọ̀wálé. yes grandma. ọ̀wálé. yes grandma. nígbà tó ti wá jẹ́jẹ́ yìí ǹjẹ́ o ti ṣetán láti gbé ọ̀pá kristẹni ìṣọ́ òru dé mo wá ní ó yá ká lọ sí ṣọ́ òru ṣé ò ní sọ fún mi wípé o fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ tàbí ọjọ́ ìsinmi tí à ń lọ fìyìn fún ọlọ́run ṣé ò ní sọ fún mi wípé aṣọ ẹ dọ̀tí grandma mo fẹ́ fọṣọ mi. grandma mo mo mo promise yín máa mi ní sọ bẹ́ẹ̀. o ní sọ bẹ́ẹ̀. màá máa tẹ̀lé lọ sí ilé ìjọsìn ah. sunday service mi ní máa pàjẹ́ in fact máa wà láàrin àwọn ushers nínú chọ́ọ̀chì màá máa tètè dé chọ́ọ̀chì ah. mo promise yín grandma. ọ̀dà bó ṣe wá sọ yìí lọ́wọ́ á ràn ẹ́ lọ́wọ́. àmì máa ọlọ́run á bá mi kún ẹ lọ́wọ́ ṣiṣẹ́ o ò ní sọnù agbára ọlọ́run agbára ẹlẹ́dàá mi o ò ní sọnù ní èdè ní wá ẹ tì ẹ ìwà rere òun lẹ̀ṣọ́ ènìyàn téèyàn bá ti ń hùwà rere tó ti ń ṣe dáadáa gbogbo nǹkan ẹ̀ á kàn dé máa lọ sókè á máa lọ sókè tó gbọ́tọ̀ ọlọ́run tóun gbàdúrà déédéé tóun ka bíbélì ẹ ní ìṣẹ́jú ìṣẹ́jú wàá rí gbogbo àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run sọ nínú Bíbélì ibi tó lè múyàn ṣìnà wà ti rí ibi tó lè múyàn tẹ̀síwájú nínú ìjọba Ọlọ́run ó máa ti rí Bọ̀wálé lákòótán ọ̀rọ̀ mi tó bá kọ wájú sí ẹ kò ta tó bá kẹ̀yìn sí ẹ kò ta tó bá wá kò wọ nìkan ṣo kó tèrò ara ẹ pa ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. tó bá pẹ̀yìn sí i ìgbà tó bá kọ èmi nìkan ṣoṣo kí n So many things happen that people overlook. Never be pẹ̀lẹ́ o káàbọ̀ lọ́gbà ṣe sùúrù. Ah, ṣé nǹkan ṣí ẹ ni ó dẹ̀ tún lẹ́nu àti sọ fún mi pé àfi sùúrù irú àfi sùúrù rádaràda ò nìyẹn ná mi kan tí ẹ understand kí n má bínú wọn kó ẹ mọ wọn ni jọ̀ọ́ sọ̀rọ̀ ló sọ ìṣá ìwọ náà pọn ìmájì kan tí ẹ gbọ́ wọn kó ẹ mọ wọn ó dúró bóyá torí mistake tí mo ṣe because mo ti kà á as a mistake for myself now mistake tí mo ṣe wípé ok mo gbà ẹ láyè kó lọ máa lo apartment ọkùn túndé àbí you dey craze ṣó mo wàhálà tí kinní yóò bá dá sílẹ̀ ṣá no ṣó kan mọ́ tí kì bá ṣe pé mo jáde tán pé ee kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bọ̀dọ̀ oníbọ̀dá ẹnilẹ́ni wà nílùú òyìnbó ń bẹ̀ yẹn ó ń wọ́zù yàrá ń dẹ̀ èmi bá mójútó àpátímẹ́ǹtì ń bí mo believe pé mo lábúrò kan tí òkè tó já náà as in you understand mo gbẹ́ láyè kó máa lọ bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó wá kóyàn lọ without my consent wọ́n wá kidnap yín jẹ́ ká sọ pé wọn ò wọn ò dá yín padà àbí wọ́n béèrè ten million hundred million ten million kéré one billion jọ kí ló fẹ́ kí n ṣe náà o ti dá wàhálà tó tó tun o mọ̀ ìwọ fúnra rẹ náà o mọ̀ bí mo ṣe ń wẹ̀ yìí ó dàbí pé kí n ní ìbọn kí n dẹ̀ pa é dànù. a ní o máa sọ bẹ́ẹ̀ mọ́ mistake ni mistake wèrè wo ọ̀gbẹ́ni kò wájú mi òun múnú bí mi gan o tí ì lọ àbí mo rò pé wọn ò nà ibi tí wọ́n mú ẹ lọ yẹn. ẹ má bínú. ó dàbí àtàndá ọ̀dẹ̀. ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà inú mi dùn pé o padà sílé láyọ̀ àtàlàfíà olúwa o ṣeun ṣùgbọ́n ọmọlọ́lá ọmọlọ́lá inú mi ò dùn sí ẹ o ọmọlọ́lá inú mi ò dùn sí ẹ o gbọ́rọ̀ sí mi lẹ́nu o tó bá yẹ pé o wà lábẹ́ òrùlé mi ìjọ yẹn ni ṣáwọ́ kidnappers máa gbé ẹ. mọ́mí kò kí n ṣe jọ àwa náà. ó tún lẹ́nu. mọ́mí kò kí n ṣe jọ wa pípín yẹn <laughs> wọ́n ṣètò wa ọ̀pọ̀ ni wọ́n ṣètò wa pọ̀ àti wọ́n ṣètò wa ọ̀pọ̀. ẹgbẹgbẹṣẹ wọn ṣètì ta ni ọ̀pọ̀ tó bá wà nínú ilé ṣé wọ́n á sẹ̀tì ẹ̀ up kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ṣèbí nítorí tó bá ti ṣẹ̀mí tó máa sá jáde two weeks three weeks tó ò ní wọnú ilé tí mi ò ní mọ ibi tó wà nígbà ìgbà míì ibẹ̀ náà ló máa máa gbà lọ sí school ṣòro ayé ẹ lóde tó yẹ pé ìgbà míì máa ń fi òpè tó bá ti sá jáde bẹ́ẹ̀ yẹn wàá gbé àwọn èèyàn wa tó máa wá bẹ̀ mí ò ní ṣe yẹn ọmọlọ́lá tí bá fi owó tí àwọn òbí mi tó fi tọ́ mi tí bá fi mú ẹ nínú ilé yìnyín wo màá ti lù ẹnu yẹ pé gbogbo ara ẹ ti máa lé ni kí ló dé náà ó fẹ́ pa mí ni. ṣé wọn ò bímọ ni mo bí ẹni. ẹ ká sàn bí o. ẹ ká sàn bí o. àwọn wo nìyẹn. ìwé àwọn tó wáá kí mi pé mo dé. táyà yẹn tó yẹ kó àwọn wòlé wá fẹ́ kí ẹ fẹ́ wá kí ọmọ tí ọmọ aláìgbọrọ̀. jẹ́ ń lọ wo wọn. wo ó yá dìde dìde jókòó síbẹ̀ yẹn jókòó jókòó jókòó o gbọ́dọ̀ dìde kúrò ńbẹ̀ yẹn o. ẹ ká san o ẹ ká san o ẹ lẹ ma ẹ rọra o tálẹ̀ béèrè o ọmọlọ́lá ni ma ṣé ò sí o kò sí nǹkan kan mà á ní ká wá dúpẹ́ oore tó ṣe fún wa ni oore bàǹtàbàǹtà ni ọmọlọ́lá ṣe fún wa. Mm wọ́n lè sọ pé ẹni tí ò bá dúpọ̀ orí àná kò lè rí mi náà gbà torí ìlà kìíní ká wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́ a ní láti wáá fẹ̀mí ìmọ̀wé wọn ọmọ lọ́lá nítorí pé òun ló fa bí àwọn àbúrò wa ṣe escape lọ́dọ̀ àwọn kidnapper so la ṣe wáá fẹ̀mí ìmọ̀wé wọn pàápàá jùlọ àbúrò mi. ó ga o ṣé nítorí ọmọ lọ́lá ó jẹ́ kó escape kúrò lọ́dọ̀ àwọn kidnappers lẹ ṣe gbé ẹ̀bùn bàǹtàbàǹtà yìí wá ó lágbára o ọmọ lọ́lá ò wá sí ilé báyìí sí yìí o ẹ bá mi gbé sílẹ̀ ẹ ṣe gan ni mà ẹ ṣe mm, o ó mà wúwo gan ẹ kùnà owó o ẹ ṣe gan ni ẹ ṣe o ọlọ́run ò ní jẹ́ ká rógun kidnapper mọ́ o ọmọ wa ò ní sọnù o àní rógun alágbèédá o ọmọ mi mo fi ọlọ́run bẹ́ẹ̀ o ibi táwọn òbí ẹ bá rán ẹ lọ ni kó máa lọ o ẹ o ẹ ṣe o ó dàbọ̀ màá jíṣẹ́ fún ẹ ṣe gan ni kò sí problem ẹ délé láyọ̀ o ẹ ṣé gan ni o madam ẹ ṣé o. ó lágbára ọmọ tó yẹ kán fi ẹgba sí nídìí kán nà án dáadáa òun làwọn eléyìí gbé gift wá ọmọ tí ò ń gbọ́rọ̀ rárá tó bá yẹ pé ó ń gbọ́rọ̀ ní ṣé ó yẹ káwọn kidnapper wá mú mò ń bọ̀. ọ̀ngbẹ́bùn ọ̀ngbẹ́bùn wà fọ́mọ ọmọ tó yẹ kán nà kán nà dáadáa ọ̀ngbẹ́bùn wà ẹ ẹ ẹ ẹ rí ah jẹ́ ẹ ṣe báyìí ẹ ẹ rí ẹ ẹ rí ẹ̀bùn náà ló wúwo yìí mo lọ láti òun gbọ́rọ̀ gift náà òun la pa ń ròyàn yìí ọlọ́run ló mọ nǹkan tán tán dì síbẹ̀ mo dé ah wọ́n gbẹ́bùn wá fún un gbẹ́bùn wá fún yẹ ń bọ̀ ẹ lọ gbé ṣàánú àti kérosín gbẹ́bùn wá fọ́mọ màá lù ú. ṣe dúró bí wọ́n nù kàn kò kúkú lè rí ọ̀rọ̀ sọ kí ló fẹ́ sọ a sọ pé mo sun ẹ̀bùn mo sun gift rádaràdà tó ń gbé wá fún wọn dáná sun. irú ìyẹn wo nǹkan ṣe ni mọ́mì mi bọ̀ ah, wọ́n lè sun gift táwọn èèyàn gbé wá fún wọn tiẹ̀ mọ̀ bí àkókò tó wà ń bẹ̀ wá important sí i. wọ́n ra gift fún rádaràdà. ṣé mo ní kú wọn ni wọ́n báyìí ṣé mo ní sá kú wọn ni wọ́n báyìí. rádaràdà wọ́n ra gift wá fún tú ẹ lọ ra gift wá fún. ṣé wọ́n mú bí ayé wá important sí mi ni mi máa kúrò nílé wọn. wàá ṣe kí ni ilé ilé ta ló fẹ́ kúrò o ní wọ́n ra gift wá fún ẹ nítorí pé wọ́n ń pè ẹ́ ní hero tó ju hero lọ it's not your fault ṣèbí tó bá ti ṣẹ̀mí inú ilé tó jẹ́ pé tó bá ti sá síta màá fi ẹ̀lẹ̀ kó máa lọ wàá lọ ò ní padà wá wọ́n rò pé ọmọ gidi ní ẹ̀wọ̀n ọmọ pé pa ò. Ah, mọ́mì ah, kò sí nǹkan tí mo ṣe fún yín tẹ appreciate gbogbo ẹ náà ẹ máa ní pé mi ṣe mi ṣe mi ṣe ṣe báwọn èèyàn ló ga gift wá fún mi tí wọn appreciate nǹkan tí mo ṣe fún wọn bọyẹ kan máa nàyàn láì ṣe lu bàrà ẹ kan máa nàyàn nàyàn ẹ appreciate èèyàn rẹ. ìrò ìrò èwo ló jẹ́ nu wọn ṣé ìrò ni àbí ìrò kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo máa ṣe fún ẹ̀ sìn yìí tí bá ti fẹ́ bá ewé báyìí sí tó bá ti mi ò ní jẹ́ kó sá síta débi tó máa ti lọ tó gift bọ̀ tó máa fẹ́ sọ̀rọ̀ hero tó dẹ̀ ju ìró lọ́nu lé ó kọjá sí ilé wọ́n kọ́ kí wọ́n kọ́ kí fún ẹ wọ́n kéèsì wọ́n lọ́kọ̀ fún ẹ for you to enjoy tomorrow. Get to one up for Get to one up for What? What? Oh, tell me. Wàá gbọ́dọ̀ tipátipá. Wàá gbọ́dọ̀ tipátipá. Ṣé o mọ̀ pé tá a bá rò ti alájọbí? Kò yẹ kí n jẹ́ kó wọnú ilé yìí wàá máa fọ́ọ̀mù big girl fún mi nílé kò sí nǹkan tí mi ò lè ṣe kò sí nǹkan tí ibi tí mi ò lè lọ kò sí kí n sọ̀rọ̀ báyìí wàá máa gbó mi lẹ́nu ni. àǹtí mi mo ti ń bẹ̀yìn látẹ̀kùn pé ẹ má bínú as you can see i'm a change hmm, person. you are a change person you are a change person tí bá ní kó bá mi ṣe nǹkan nílé bẹ́ẹ̀ náà lóye máa ń ṣe ló máa dá mi lóhùn dẹ́dẹ́ gbókè mo ti gbọ́ ẹ́ wò ó jọlá pé mọ́mì wẹ̀mí àti ẹnìkan lọ bí ni àjẹ́bẹ̀ wò ó máa fi ẹ́ sílẹ̀ ń bẹ̀ yẹn ni kò sí nǹkan tó kàn mí kó bá wọn kó máa wù ẹ lọ kó máa gbé ẹ lọ kò sí kan tó kàn mí kò ṣe pé kó wúlò fún mi nílé náà o wúlò ò ṣe kankan ọ̀lẹ ni ẹ́ anyway kò síbi tá a fẹ́ dẹ̀ sí ọmọ wa náà ni ẹ́ ṣó ti yí ẹ kò síbi tó fẹ́ tiẹ̀ sí kò sí wàhálà ilé ni ilé ẹ welcome back home ẹ̀hìn tẹ́ ẹ̀ ní sùúrù ó tẹ̀ láwọn aṣọ kan tó ṣe tí mo tí mo ti wọ̀ dọ̀tí ṣó ti yẹ ó mú bí táwọn aṣọ mi máa ń wà inú báskẹ̀tì yẹn ló bá mi kó kó bá mi fọ̀ ní kíákíá ó yá ó yá dáhùn jọ. mo ṣe dín ní ẹ tẹ jẹ́ kí n sinmi ṣètìrí ṣètìrí nǹkan ṣètìrí nǹkan tó ń bá mi sọ ó lè ṣẹ̀dé ni kí la ti sọ ń sìn àìsí kò fánlẹ̀ ifá ti ń ṣe my friend dìde kó lọ bá mi fọṣọ kó lọ bá mi cab. a máa fọ́ọ̀mù big girl wèrè kiri o ṣe lọ máa fọ́ọ̀mù big girl sí wọ́n bẹ̀yìn ìgbà tó kú ẹ débẹ̀. jíjẹ dáfà kí ni update àtẹ̀gbọ́n ọ̀kan látọ̀dọ̀ tiẹ̀ kí ni update. <clears throat> ọmọ ọba bobby jẹ́ ń gbé ẹ débẹ̀ as we comot for that we wey i reach house if i don dey happy say my parents go happy say dem see me ọmọ no be so mo ṣe délé báyìí ọkàn ń sọ̀rọ̀ ni especially dat my mama ah e go be like say person no important for house. bọ́bí no be lie o ó tiẹ̀ tó èmi yìí ẹ̀gbọ́n mi bí ìbọn yẹn sọ̀rọ̀ sí mi ó dàbí pé kí n para mi àbí kí n ṣe padà lọ síbi tí wọ́n ti jí mi gbé ah, ilé ayé sú mi ilé ẹ̀gbọ́n ọkàn ń fọ̀rọ̀ gbá orí mi. yẹtì kí ló ń fọ́ ni why you dey laugh ṣé nǹkan tó sọ fọ́nì ni. ajé ọmọ ọmọ mi lẹ́yìn boys yìí ajé sẹ ẹ màmá ayé tì màmá ayé tì tó yẹ kí wọ́n kàn ẹ́ yé mi ni wọ́n kàn ẹ́ yé mi ni àfi bíi pé mo ṣe bọ̀ láti war front kan ni kí ni ah ah màmá ayé tì ó ní máa nǹkan tó fẹ́ bẹ́ tó fẹ́ ń ta wọn wọ́n ní ìyá ẹsẹ̀ wàá kú ni sẹ́ ah <laughs> màmá ayé tì ah ẹ má lọ wá o. òbí lè lẹ̀ mọ́ ló jọ àti bí irin ẹni wàá ti mọ̀ ní àlejò. Um, ẹ̀yin guys bíi tẹ̀sán dùn báwo ni school ṣáà ni wàá wọ school ní tẹ́ẹ̀mù yìí kí ni update wọn la ṣe máa wọ school. bọ́bí kò tiẹ̀ yé mi gan bọ́bí mi ṣe wà báyìí bá a ṣe ń kọ́ mi bá lọ wọ school téèyàn kan bá lọ wọ́n àì máa fún lò lọ́rùn ni. wọn ò tiẹ̀ lè wá if anybody go try go insult us lásán ó máa kú wọn. ah ẹ̀yàn eh, ọba hmm. ṣé mo kó tó tiẹ̀ wá ní ọkàn ìdèmí báyìí ṣé gbogbo àwọn tó kidnap wọn gbà yẹn kádúrà tí mo gbà ní káwọn ọlọ́pàá kò tiẹ̀ release wọn kò tiẹ̀ wá lọ ní second chance kó lọ jẹ́ teacher wa ah! irú èyí tó jọ́gà àwọn tó níkùn yẹn èmi kẹ̀dẹ̀ rí handwriting mi ò dá yín náà mọ̀ máa sọ lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́. ẹ̀ẹ́dẹ̀ tó tó tó ṣó wọ́ọ̀kì sáwọn ah! bẹ́ẹ̀ tí o lè ṣe ah! nǹkan ẹnu pọ̀. ayé àtijọ́ Ah, tí wọn kan tó bá lọ. Ah. là ń kú lọ ní kidnappers ẹ ò rí kankan ṣe sí. yéètì mo fẹjọ́ yéètì sùn ẹ o. ó jẹ́ ká gbàgbé ọ̀rọ̀. oya ana kò sí wàhálà. Hmm. Um, mo rí ni pé wọ́n ti bẹ̀rẹ̀ lesson for next term ẹ ká join ọ̀hún ṣe lesson then from there tó bá máa bẹ̀rẹ̀ new term a máa lè wọlé pẹ̀lú wọn àbí kí lẹ fi o. good idea náà nìyẹn but still tèmi bá tún dé lesson ẹni tó bá lọ bẹ́ sí mi tí ò mọ̀ pé ó máa jẹ tíṣà gan-an lè fún lò lọ́rùn. hundred. àwọn ò lè tíráyè ṣe é a sáré fún wọn pápápá. nítorí mò ń kan mò ń kanra ikú jíjà iná ikú jíjà iná wọ́n kì jù wá kò tiẹ̀ tẹ́ ń bọ̀ tó yọ blow ẹ ọmọ kò sí wàhálà tó bá máa lọ́wájú kéèmí máa wà lẹ́yìn ni o mo yẹ pé mo yẹ ṣẹ̀ dé ni. I just got back, eh. so mo ní láti wà camp. Ẹ gbọ́ra nù, nothing, nothing dey happen, nothing dey happen. Mo gbọ́ pé wọ́n ti change location school wa, ṣé ìwọ náà ti gbọ́? Mo kò gbọ́ o. Mo gbọ́ pé wọ́n renovate ẹ̀ lọ́wọ́ and again, wọ́n fẹ́ upgrade ẹ̀ sí monotechnic, that's what I heard. Mm, that's a good news but nǹkan tí mo gbọ́ kọ́ nìyẹn, kọ́ ọ̀tọ̀ ni mo gbọ́. Wọ́n ní ọ̀rọ̀ onílẹ̀ kò ṣe lẹ̀ láàárín àwọn ẹbí wọ́n ti ra ilẹ̀ yẹn tẹ́lẹ̀ wọ́n claim ẹ̀ I just don't get it ṣá so wọ́n ní kọ́ yìí stop ẹ̀ náà cause kó má máa cause ìjà láàrin àwọn ọmọ school. wọ́n àtúnṣe nílẹ̀ àti kò ṣe nílẹ̀ kò tẹ̀sí kan tó kàn mí my own is kí school ṣáà ti resume kí ṣáà máa ti lọ school kí máa ti dé because what i'm facing na to i can't stand it again wọn mi máa ń fi oògùn fún mi nínú ilé ló dẹ̀ ti sùn mi mo fẹ́ lọ sí school. kí ni mo ti kí ló ti rè ah. tó bá mọ etú tàǹtí mi fi mí pa lé. I, can't just stand it. Mo ní kò hmm. mo lè dúró school rí dùn. Ó tẹ̀ sún mi o. Kí ṣáà máa ti lọ kí máa ti dé. Báwo wà ní àǹtí ẹ̀ ń kọ? Wo àǹtí mi wà òkè. Mo kàn ní kí n yọjú sí ẹni. Ọmọ rí alítà. Bá mi kí mi mọ̀ ọ́n máa ṣe mọ́ o wetin we go do me mind again for fencing àti late yìí. Ah. Oh. ẹ̀yin guys yìí ṣe ń fọ́ ni. but I never know why they change our school oh. Um, Well, I am the one to use the common building for you know, technique or something. Really? Ah, literally, ah, there is an issue between the land seller and the school. Mo tọ́wọ́n money nílẹ̀ tí kí wọ́n ti ń dìbò lọ, take over. What is it? After so many weeks, that a ti school, actually, wàá jàjà dé sí new school yìí. Ẹ time I'm à ń school, ṣó make sense What the bẹ̀rẹ̀ assemblies àwa ti late. What they look o, Are you ọdún jẹ́. Ọ̀rọ̀ abọ́lẹ̀ bẹ́ẹ̀ náà, kí ló ṣẹlẹ̀ ṣebí na first time wey we go start dis school be dis wọn pardon wa ni na kò sí kan tó fẹ́ ṣe na. everybody come and take a look a school life like a whole world different character is here different people are here high school. Palaba, what you choose, you will gain at the end of the day. So many things happen that people overlook. Never be bad egg, never be bad egg. Ooh yeah bed of the same feather, feel together. Just imagine what is going on. Things are happening. Don't be a bad head. Everybody, come and take a look. A school life like a whole world. Different character is here, different people are here. High school, Palaba, what you choose, you will gain at the end of the day. Parents, you need to very careful about our children. No matter, no matter what it takes, train them for you to enjoy tomorrow. High school, paraba, different story everywhere. School of judgment, school of character, you better be careful. Hey, and I never see anything. Try to wash the end. Everybody, come and take a look. It's school life. like a robot. Different characters, is different people are here. High school, Palamba.